وكل مودسة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك فون الله ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí oore yìí òun nìkan ni oore tí máa ṣẹ́kù fún ọmọ ènìyàn nígbà tó bá fẹ́ kúrò lórílẹ̀ ayé àbẹ̀lọ́run kọ́lọ́njẹ́ kí orin náà wà pẹ̀lú wa kọ́lọ́njẹ́ ó sì wúlò fún wa nígbà tó bá fẹ́ jáde kúrò láyé orin náà nìkan ni máa ń wúlò fọmọ ènìyàn nínú sàárè àbẹ̀lọ́run kọ́lọ́njẹ́ kí orin náà kó wúlò fún wa nínú sàárè orin náà ọlọ́mọ èèyàn ó fi ní ìfọ̀kànbalẹ̀ ní gbangba ta alkiyama àbẹ̀lọ́wọ̀n kọ́lọ́njẹ́ kí orin náà kó wúlò fún wa ní gbangba ta alkiyama orin náà ni ọlọ́run bá máa ń lò láti lè fi sọ ọmọ èèyàn di ẹni àlìjánná ọlọ́run jẹ́ kí orin yìí wúlò fún wa ká fi jẹ́ ọmọ àlìjánná gbogbo àwọn orin tó tún wá kù náà adúpẹ́ rẹ̀ fún ọlọ́run ọba kí ọlọ́run ọba kí ó gba ọpẹ́ náà ní ọwọ́ wa adúpẹ́ àlàáfíà ara kọ́lọ́n kó ṣàlékún àlàáfíà fún ẹnìkọ̀ọ̀kan wa adúpẹ́ ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ ní agbègbè wa yìí kí ọlọ́run ọba kó ń ṣàlékún ìfọ̀kànbalẹ̀ sí agbègbè wa yìí gbogbo àwọn àyè tí ò sí ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́n kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ àbẹ̀lọ́run fún ìbára wa sọ̀rọ̀ ti tòní kí ọlọ́run bá ó ṣe ní èyí tí èmi tí màá máa bá wa sọ̀rọ̀ tí màá fi rí yọnú ẹ̀ gbogbo nǹkan tí màá máa sọ jáde kó jẹ́ tí ó máa níbàámu sí alkitab wa sunna àti àwọn ulama sunna àwọn náà tí a máa gbọ́ kọ́lọ́jì kí ọ̀rọ̀ náà kó jẹ́ tí ó ṣe wá ní àǹfààní àtẹ̀mí àti ẹ̀yin kọ́lọ́jì àjọ rí ẹ̀san ní ọlọ́run la haula wala quwwata illa billah sura tí a wà òun náà ni suratu Maryam òun náà ni a ti bẹ̀rẹ̀ ní àná èyí tó jẹ́ pé àwa ka díẹ̀ nínú ẹ̀ òun náà ni wọ́n kà fún wa ètí a ti kà lánàá kí a tó máa bá tìtò ní kí a tó máa bá lọ súra náà jẹ́ súratu Maryam Quran nineteen láti bi aya alákọ̀ọ́kọ́ dé aya ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni àbùsẹ̀ tafsiri ní àná bismillah. أعوذ بالله من الشيطان الرجيم ọlọ́wà rẹ̀ ga gẹ́gẹ́ bí ó ti sa àwọn súrà twenty nine kan nínú kùránì lẹ́sà tó fi àwọn lẹ́tà kan tó fi bẹ̀rẹ̀ wọn bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba ó ṣe súrà yìí súrà tó Mariam ó ṣe ní ìkan lára wọn èyí tó fi lẹ́tà márùn-ún nínú àwọn lẹ́tà alárúbáwá tí ọlọ́wọ́ bá fi bẹ̀rẹ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni ẹlẹ́ẹ̀kejì òun náà ha ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ya ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ayin ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni sọ́ọ̀d àwọn lẹ́tà márààrún yìí ọlọ́run ọba náà ni ọba tó mọ ìtumọ̀ tí ó gbà lérò pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ó jẹ́ nǹkan ìmọ̀ nínú àwọn ìmọ̀ tí ọlọ́run ọba fi sínú alukurani karim so wàstáṣálọ̀ lọ́hù bí ìmìhà ìmọ̀ àwọn lẹ́tà yìí ọlọ́run nìkan náà ni ó dá mọ́ kò dẹ̀ fi mọ ìkankan nínú àwọn ẹ̀dá rẹ̀ gbogbo ẹni bá ń kílèmù pọ́hùn mà á àwọn afáǹjẹ ká máa sọ fún wọn pé òpùrọ̀ ni wọ́n so látara bẹ́ẹ̀ ọlọ́run fi àwọn lẹ́tà yìí láti lè fi dá àwọn alábáwá alágara pé káwọn náà kó lẹ́tà yìí jọ kí wọ́n fi kọ irú kùránì jáde tí wọ́n bá ní agbára rẹ̀ náà. ذكر رحمة ربك عبده زكريا ọlọ́run ní èyí tí a ń sọ fún yín bí òun náà ni ọ̀rọ̀ nípa àánú tí ọlọ́run ọba ìwọ ànábì tó ṣe àánú wo ni ọlọ́run ọba ṣe ta ló sì ṣe àánú náà fún ọlọ́run ọba fẹ́ sọ fún wa nínú súrà yìí àánú ọlọ́run ìkan nínú ẹ̀. E tó jẹ́ pé ọlọ́run máa ń ṣe sórílẹ̀ ayé tó jẹ́ pé ó ti ní àwọn ìṣesí kan tó jẹ́ pé gbogbo wa ti mọ̀ ìṣesí yẹn a ti mọ̀ wípé ìṣesí ni òun náà ní wípé téèyàn bá ti dàgbà lágbà lóbìnrin tá a bá ti rí tá a rí pé bí obìnrin ti wọ bíi ninety years sọ a máa wá máa wò wípé obìnrin eléyìí kò lè bí màmá ìṣesí tí gbogbo wa ti mọ̀ ni ṣùgbọ́n kúndírọ́tù lọ́ọ̀ agbára ọlọ́run ọba gẹ́rù kọ́ sírọ̀ kìí ṣe nǹkan téèyàn lè fi tètè lé kéèyàn sọ pé agbára ọlọ́run ọba wà limited agbára ọlọ́run ọba wà limited ọmọ èèyàn gan tí ò tọ́ lọ́hùn ó ṣe àwọn nǹkan kan táwọn èèyàn rò pé kò lè ṣeé ṣe ọlọ́run ló dẹ̀ fi sínú làákàyè rẹ̀ lójú ó ṣeé ṣe ìgbà tí wọ́n fi ṣe ọkọ̀ òfurufú àwọn èèyàn wò wípé ọkọ̀ òfurufú kò ní máa ṣeé ṣe àwọn kan dúró wọn dẹ̀ rí ṣe ọmọ èèyàn láàrin ìṣẹ́jú péréte yóò kúrò lágbègbè kan yóò sì lọ agbègbè míì gbà tí ọba ètò àsìkò díẹ̀ ó ti débẹ̀ níbi tó jìnnà tó yẹ pé ńgbà táwọn bàbá wa ń bẹ láyé jọ̀hún ó lè jẹ́ ìrìn téèyàn ó rìn láàárín oṣù kan téèyàn ò ní sinmi tí ó fi débẹ̀ tí ó tún lo ẹṣin tí ó tún máa fi sáré tí ó dẹ̀ ní débẹ̀ ṣùgbọ́n àánú ọlọ́run ni ní tí kálukú wa mú dání tá a fi ń báwọn èèyàn sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sírú nǹkan bẹ́ẹ̀ ọlọ́run bá fi sí lórí àwọn ọmọ ènìyàn kálíbà máa fi mọ títóbi ọlọ́run so agbára ọmọ ènìyàn ń mú àwọn nǹkan ìmọ̀ wá fún wa sáwà sọpágbára ọlọ́run ọba ò wá lè mú nǹkan ìmọ̀ wá ni so nǹkan ìmọ̀ tọ́lọ́run ọba ti mú wá òun náà lélẹ́yìn ọlọ́run bá wa fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa tí obìnrin tó bá lọ sí hospital tó wà lọ́mọ ninety years ìtí dókítà ọ̀rọ̀ wa ló ń fẹ́ bímọ A rí i pé dókítà nínú kó rẹ́rìn nínú kó má rẹ́rìn kó wò pé ẹ̀sẹ̀ àjẹrànra tù kọ́ra máa lọ lé jẹ́ẹ́jẹ́ bẹ́ẹ̀ ni ó ti rí ṣùgbọ́n nípa àánú ọlọ́run ọba kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ọlọ́run afẹ́ ṣàlàyé fún wa àánú tí ọlọ́run ọba tó ṣe fún ẹrú rẹ̀ Zakariya ànábì ọlọ́run ọba kan nínú àwọn Banu Israel tó ń jẹ́ Zakariya náà. ìyá dábàrú nígbà àlàkàfíà. ọlọ́run ọba ó ń ṣàlàyé fún wa níbí bó tilẹ̀ jẹ́ wípé nǹkan kan ló tì í tó fi bẹ lọ́hùn òun náà ni pé Mariam tó rí oúnjẹ lọ́dọ̀ rẹ̀ tó oúnjẹ yẹn dẹ̀ ń wá látọ̀dọ̀ ọlọ́run òun ló tì í tó fi bẹ lọ́hùn ọwọ́ abẹ lọ́hùn bí kọ́lọ́hùn fún un náà ní ọmọ ọlọ́run á ń ṣàlàyé bó ti ṣàdúrà fún wa níbi bíi ọlọ́run ni nígbà tí. nígbà tó ń pe ọlọ́run ọba rẹ̀ ní pípé ìpamọ́ èyí tó jẹ́ pé ó ń fi pípé náà ó fi ń pamọ́ àwa náà tá a bá fẹ́ ṣàdúà àdúà wa kó máa jẹ́ ìpamọ́ kó máa jẹ́ nǹkan tí a máa fi pamọ́ tá à ní máa pariwo so òun náà ni nǹkan tó yẹ pé ó dáa jù nínú àdúrà náà. قال رب إني وهن العظم مني. ó wá ìwọ ọlọ́run ọba mi ìmì wà ánálẹ̀ ọ́dùnmù mi nì ìtọ́lọ́run ọba ti mọ̀ ó wá ń sọ fọlọ́run kí ló fẹ́ẹ́ fi yẹn ṣe ni pé ó fẹ́ẹ́ fi sọ pé òun yọ gbogbo ọwọ́ òun àtẹsẹ̀ òun nípa abẹ́kùn wọn máa sọ wípé òun gbọ́n àbíkùn wọn máa sọ wípé òun ní agbára kan ní bẹ́ẹ̀ ṣe nìyẹn téèyàn bá ti ń ṣàlàyé bóun ti jẹ́ fọlọ́run tọ́lọ́run ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtẹ̀yàn ń sọ ni wípé mi ò lágbára kankan mi ò lọ́gbọ́n kankan ní sọ. ó ní ìwọ ọlọ́run ọba mi wá ànálẹ̀ alvin mọ́. èmi wá ànálẹ̀ àlùmọ̀lẹ̀ mi. eegun mi ó ti di nǹkan tó torí pé àwa ọmọ ènìyàn eegun wa ni máa ń lẹ táì fi lágbára mọ́ so eegun wa lóòótọ́ ní gbó sí i ọkọ̀ọ̀kan dàgbàlagbà sókè ó lágbára gan ó tún wá bẹ̀rẹ̀ sí gbó sí i yọ̀wọ̀ a máa wá máa jẹ́ tí ó máa rẹ̀ ẹ́ tí ó máa rẹ̀ ẹ́ tó bá dẹ̀ ti rẹ eegun gbogbo ẹran ara náà ló ti rẹ̀ ẹran ò lè ṣe nǹkan kan lẹ́yìn eegun ìjọba mi lè rẹ eegun ó ti rẹ gbogbo bọ́dì ọ wá ń ṣàlàyé pé ẹni tó gbé ara dúró òun lè gun ọwọ́ ní ìwọ ọlọ́wọ́ gbogbo eégún mi o ó ti di nǹkan tó ti rẹ̀ ìyẹn náà ni pé gbogbo bọ́dì mi ó ti rẹ̀ náà. wọ́n ṣàlọ́ ọ̀sán ṣe é bá. lẹ́yìn wá gbà náà ó wá ní orí mi ó ti kẹ̀ fún ewu ìtumọ̀ rẹ̀ náà ni pé iná ni máa kẹ̀ ṣùgbọ́n ó fẹ́ ṣàlàyé fún wa wípé kò sí irun kan tí èèyàn lè tọ́ka sí pé irun dúdú ní lórí òun gbogbo wọn orí òun pátá yanyan gbogbo ẹ̀ ló ti di funfun nam. lẹ́yìn wá gbà náà ó wá dúpẹ́ dẹ̀kun ọlọ́run tọ́lọ́run ti ń ṣe fún bọ̀ kí lọ́lọ́run ọba ti ń ṣe fún bọ̀ òun náà ni pé ọlọ́run ọba a máa gbàdúrà rẹ̀ kò wò wípé bóyá ti bẹ́ẹ̀ lọ́run rí tó ní kọ́lọ́run fún ọlọ́mọ tọ́lọ́run ò tí ì fún dàsìkò tó wà yẹn kó tó wá bẹ́ẹ̀ lọ́run kò sọ pé ọlọ́run ọba mo ti ń bẹ lọ́run ọba tipẹ́tipẹ́ ṣùgbọ́n ó rántí gbogbo orí tọ́lọ́run ọba ti ṣe fún ìyẹn ló mẹ́ńṣàn pé ìwọ ọlọ́run mo ti ń pè ọ́ tipẹ́tipẹ́ mi ò dẹ̀ jẹ́ ẹni tó sórí ibú. mi ò jẹ́ ẹni tó ní bad luck mi ò jẹ́ ẹni tó sórí ibú bídò àìkà pẹ̀lú pípè tí mo ti ń pè wọ́n ọlọ́run ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo pípè mi wọ́n ọlọ́run ọba ọmọ àdá mi lóhùn. Ìtí mo fi ń pè wọ́n ọlọ́run ọba òun náà ni wípé mò ń bẹ̀rù àlìmọ̀wálíyà àwọn olùdarí tí wọ́n máa darí ẹ̀sìn mi wàrà yín tí mo bá kú tán so lóbi jẹ́ pé àwọn olùdarí náà wọ́n jẹ́ àwọn tí ó wà nínú ìdílé rẹ̀ àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ àbúrò gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ fún ọmọ ọ̀nkù rẹ̀ lọ òkè ó ní àwọn eléyìí tí wọ́n máa mójútẹ́sìn lọ́wọ́ fún àwọn Banu Israel nígbà tí mo bá kú tán mò ń rò mò ń rí wọn lẹ́yìn tó ṣe wípé wọ́n lè má lè mójútó dáadáa lórí pé àwọn ànábí ọlọ́run ìpayà títí wọn orí ẹ̀sìn ni máa ń wà kò kí í ṣe lórí ilé ayé. وكانت امرأتي عاقرا mo dẹ̀ wá rí wípé ìyàwó mi ákèrán ó ti jẹ́ àgàn nípasẹ̀ pé ó ti dàgbàlagbà kò bímọ nígbà tó wà lọ́dọ̀ ó wá ti wọ éèjì téèyàn ò lè bímọ mọ́ so látara bẹ́ẹ̀ ó ti di àgàn nìyẹn so ọ̀tọ́ gbogbo àyẹ̀lẹ́ máa sọ pé lágbájá ti di àgàn. wọ́n ní ìyàwó mi o ó ti di àgàn tí ò lè bímọ náà. bàbá yìí mi lè ọdún kàwá léyà. ọlọ́run fi ta mí lọ́rẹ láti ọ̀dọ̀ rẹ̀, ẹ ìkan wàlíyá mini áúlìyà àyíká ọ̀rẹ́ kan nínú àwọn ọ̀rẹ́ rẹ tí ó jẹ ọmọ tí wọ́n ọlọ́run ọba ó yàn lọ́rẹ̀ẹ́ tí ó máa ṣe tí wọ́n ọlọ́run ọba fẹ́ ọlọ́run fún mi nìkan nínú àwọn ọmọ náà bàbá wẹ́dá bá ń béèrè ọmọ lọ́dọ̀ ọlọ́run má máa sọ pé ọmọ ọmọ lásán máa yan rántí ọmọ tó o bá ń fẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run náà. yàrá fún mi ìwọ̀n ìfún mi ní àlùyà kó lè. ó tó ṣe wípé yẹ̀rísù ní òun ló máa jogún mi wàyọ̀rí sùnmínà àlìyàkú olómarajogún bàbá tó ṣe gbogbo wa lẹ́ẹ̀lẹ́ tí ń ṣe Yakubu ànábì ọlọ́run ló jẹ́ so èmi náà dẹ̀ jánàbí ọlọ́run mo fẹ́ kó jẹ́ wípé ọmọ yìí náà kó náà jẹ́ ànábì ọlọ́run àdúrà tí ń tọrọ níbẹ̀ yẹn nìyẹn náà. wọ́n jẹ́ àánú ọ̀gbìn ọ̀nìyàn ìwọ ọlọ́run ọba mi wá bá mi ṣe ọmọ yìí ní rọ̀díyáhùn ẹni tí ìwọ ọlọ́run ọba tó máa yàn ẹni tí ìwọ ọlọ́run ọba ó yàn tó gbé Zakariya ànábì ọlọ́run ni ó tún fẹ́ kọ́ lọ́n jẹ́ kí ọmọ ọ̀hún kó jẹ́ ẹni tí ó tún ní rìsáálà ọ̀tọ̀ nínú búwà ọ̀tọ̀ nìjànàbí. No ọ̀tọ̀ ní rìsáálà kọ́lọ́n tó rán yàn ṣẹ́ káwọn tó máa jíṣẹ́ so ó fẹ́ kọ́ máa kó tún jẹ́ rọ̀díyá ẹ̀ńtọ́lọ́wọ̀n ọba máa yàn bánabi náà ti ń jẹ́ mùrùtádọ̀ ẹni tá a yàn ó fẹ́ kí ọmọ tọ́lọ́wọ̀n ọba ó ṣe fún òun ó fẹ́ kó jẹ́ ẹni tí ó jẹ́ ànàbí ọlọ́run ìtumọ̀ kan nìyẹn so rọ̀díyá àwọn àfáà kó jẹ́ ẹni tí ó máa yọ́nú sí kadara ọlọ́run kó jẹ́ ẹni tí ó yọ́nú sẹ́sìn ọlọ́run kó ẹni tí ó sí ìmọ̀ àtẹ̀lẹ́tọ̀ ọlọ́run kó jẹ́ ẹni tó ṣe rí pé gbogbo tó lọ́nà bá dálẹ́jọ́ pátá yányán òun náà ni ó máa yọ́nú sí ìtumọ̀ kan náà tún nìyẹn ọ̀ kó jẹ́ ẹni tó ṣe rí pé rọ̀dí gbogbo ayé ó máa fẹ́ tí wọ́n máa sí. kọ́ bá mi sílẹ̀ ọ̀kọ́ jẹ́rọ̀ di yá ẹni tí ìwà rẹ̀ àti ìṣe rẹ̀ ó bá ń fún ní ìwà gidi ó máa bá ń fún ní ìṣe gidi kọ́ bá mi ṣe ànábì ọlọ́run ọba yìí kọ́ bá mi ṣe bẹ́ẹ̀ so ilé ni àdúrà èyí tó jẹ́ wípé ànábì Zakariya tó ṣe aleyhisalaam so ibi tí a ti dúró lánàá nìyẹn so wọ́n kà fún wa díẹ̀ lónìí nínú nǹkan tí a fẹ́ kà sí ọ̀rọ̀ kúrò di wípé a máa bá lọ. أعوذ بالله من الشيطان الرجيم إنا نبشرك بغلام اسمه يحيى لنجزينه من قد سميا قال رب أنا يكون لي غلام وكانت امرأتي آكرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي أيم وقد خلقت سمع قلبها لم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا فخرج على قومه من البحار عشيا يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú suratu Maryam Quran nineteen nípa ànábì ọlọ́run ọba tí ń jẹ́ Zakariya ọlọ́run ọba jẹ́ kí a máa mọ ọ̀nà tí ó gbà bẹ lọ́run ọba àti ọ̀nà tí ọlọ́run ọba gbà dáhùn ìbéèrè rẹ̀ òun náà lọ́lọ́run ọba ń ṣàlàyé fún wa níbí yìí ọlọ́run ọba ó pè é ó ní yá Zakariya. يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى ọlọ́ọ̀ba ó sọ pé yá zakariya. yá zakariya iná nígbà ṣílẹ̀ tàbí bọ̀lá lórí ìsìnkú yáhíá. ṣùgbọ́n pípé yìí ọlọ́run ọba gbé sí ẹnu malaku Jibril ni lóbi jẹ́ wípé pípé yìí ọlọ́run ọba ó gbé sí ẹnu malaku Jibril ni a lọ sínú Ali Imran Quran three aya thirty eight sí thirty nine ọlọ́run ọba ń sọ níbẹ̀ pé. Hunalika da'a Zakariya rabbahu. Hunalika da'a Zakariya rabbahu. Ọlọ́run ní nígbà tí Zakariya rí àmì lọ́dọ̀ Mariam, ó wá bẹ Ọlọ́run ọba rẹ̀. Qala rabbi habli min ladunka dhurriyyatan tayyibah. Ó wá bẹ Ọlọ́run pé ìwọ Ọlọ́run fi ta mí lọ́rẹ láti ọ̀dọ̀ rẹ ọmọ tí ó dá iná kàsẹ̀mí ọdún. nítorí pé ìwọ ọlọ́run ọba ìwọ ọlọ́ba tó máa ń gba àdúrà ó gbọ́ ó dẹ̀ tún gbà á. فنادته الملائكة وهو قائم يصلي في المحراب ọlọ́ni fàdádátì olùmọ̀láìkàtù àwọn afáwọn onítẹ̀sí sọ fún wa pé malaku jìbìrì nìkan òun lọ́lọ́run ọba rí fáàsì níbẹ̀ yẹn ìgbà míì kùránì a máa wá ní jámù tí ó dẹ̀ máa rí mú fúrọ́ọ̀dù فنادت الملائكة الملائكة وهو قائم ibi ẹ̀fọ́lá ọba ṣàlàyé ẹ̀ dáadáa fún wa ó ti kọ́kọ́ ṣàdúrà ìgbà tó ṣàdúrà tán tó kúrò bẹ́ẹ̀ ìgbà wo ni màláìkà wá pè é màláìkà pè é nígbà tó náà wà ní mìíràn bíi tiẹ̀ ibi tó ti ń jọ́sìn ilé ìjọsìn tó ń gẹ́gẹ́ yẹn fún ara rẹ̀ tó ti ń jọ́sìn nígbà tó wà ń bẹ̀ tó wá nàró yùsọ́lé. yùsọ́lé ìfẹ́ ìfẹ́. a rí bẹ́ẹ̀ pé àwọn tó ṣáájú lọ nínú ọ̀run tí wọ́n máa ń kí ìnàró wà ń bẹ̀ nìyẹn. so ó nàró yùsọ́lé lẹ́ni tí ń kírun wọ́n á sì máa dojú bolẹ̀ náà so ṣùgbọ́n bíbí ìgbà tí màláìka fẹ́ pé ìnàró ló wà lẹ́yìn tí ń kírun fọlọ́run náà. àlọ́lọ́ àyùbá ṣírò kẹlẹ́ àlọ́lọ́ àyùbá ṣírò kẹlẹ́ òun náà ni pé ọlọ́run ọba yorùbá ṣírùkà ó ń fún ẹ ní ìró ìdùnnú bìyáyá wípé o máa bí ọmọ kan tọmọ yóò máa jẹ́ yahya. ìṣàṣe láwùjọ kẹ̀kẹ́ ni mo ti rìn ìrànwọ́. ọmọ tá à ń sọ yìí o mùsọ́dìkan ọmọ yìí mùsọ́dìkan ọmọ tí ó máa sọ di òdodo ni bìkẹ́límà tí ń gbogbo ọ̀rọ̀ tó bá wá nínà lọ́ọ̀yì látọ̀dọ̀ ọlọ́run. so ọmọ yóò tún jẹ́ ọ̀gá fún gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀. ọmọ yìí á dá gbogbo gbogbo pé aburú tí máa ṣẹlẹ̀ sọ́mọ ènìyàn látara àṣeṣì náà ni kò ní dára tiẹ̀ gbogbo pé kéṣù ọmọ aráyè nínú gbèsè ayé èèyàn ni àsúrọ́ ń lòun ẹ̀ta máa dáàbò bò ni. wàá ìyá rẹ̀ nà sọ̀rọ̀ ẹ̀ ẹ́ ọlọ́ni ádẹ̀sẹ̀ ní ànábì ọlọ́run ọba tí ó máa jẹ́ ẹni tó wà nínú àwọn ẹni rẹ̀ so àyà yìí ó ti ṣàlàyé fún wa àyà tá a fẹ́ túmọ̀ yìí so àyà tá a fẹ́ túmọ̀ tiẹ̀ wá ń ṣàlàyé bí jìbìrì ìlú ti pé Zakariya. Ya Zakariya inna nubashiruka bi ghulamin ismuhu Yahya. ọlọ́run ọba ní ìwọ Zakariya ọlọ́ni àwa ọlọ́run ọba nọ̀bá ṣìrúkà à ń fún ọ ní ìró òdùnnú. ọlọ́run ọba ní ọkùnrin la fún ọ ọlọ́run ṣàlàyé bẹ́ẹ̀ fún un ọlọ́run tún wá ní orúkọ tí ọkùnrin yẹn ó máa jẹ́ òun náà ní yáyá ìyẹn ṣàlàyé fún wa wípé ọlọ́run ọba ó máa ń fún àwọn èèyàn ní orúkọ sílẹ̀ tó ẹgbẹ́ dán fún orúkọ sílẹ̀ yóò tiẹ̀ ní tí ì dé rárá lórí jẹ́ pé àwọn àfáà sọ pé tí wọ́n bá ti lè lónú kùránì kò sí tí ọba ti ní dáa ní kùránì ò ní mú wá lórí jẹ́ pé èèyàn lè má ti bímọ tí ó dẹ̀ máa pera rẹ̀ ní orúkọ ọmọ tó fẹ́ bí nítorí pé àwọn tí ó jẹ́ àwọn ànábì ọlọ́run àwọn díẹ̀ nínú wọn ọlọ́run bá ti sọ̀rọ̀ kọ́ wọn lẹ̀ so ọlọ́run bá ṣàlàyé yáyá sílẹ̀ gẹ́gẹ́ bó ti ṣàlàyé ànábì sàlám gẹ́gẹ́ bó ti ṣàlàyé ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣàlàyé yáyá ló ṣàlàyé ẹ̀ sílẹ̀ so ọlọ́run bá wá ní orúkọ tí ó máa jẹ́ òun ni yáyá. Bùkúlá mi ní sùúrù yáyá. Ṣé orúkọ dẹ̀ ni lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run yìí ṣe orúkọ kan fún èèyàn kan àfi kó nítumọ̀? Ọlọ́run sọ ànábì ní Muhammadu. Àwọn àfáàní ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí gbogbo ayé ó máa yìn òun ni. So ìtumọ̀ ọkọ̀ òṣìṣẹ́ Ọlọ́run nìyẹn tọ́lá bá ti wá sọ orúkọ orúkọ yẹn a máa ní ìtumọ̀ so làwọn àfáàbí sọ fún wa pé ọlọ́run ọba pè ní yáyá. Bìgúlámi ní sinmi yáyá. Ní yáyá àyàtàn èsì yàtàn. Kó lè bá a jẹ́ pé kí bàbá rẹ̀ lè mọ̀ pé ọmọ tí ó bí yìí o, ọmọ tí ó sẹ̀mí ni, tó ní fojú rí pé ń sẹ̀mí. sọ̀rọ̀ ọlọ́run sọ ń báyẹn ná èyí jẹ́ wípé ìsẹ̀mí náà kéèyàn máa mif òun ni wọ́n ń pè ní yáyá ọlọ́run ti gbà pé ọmọ yóò wọ́n ó yóò sì sẹ̀mí ara ìtumọ̀ orúkọ rẹ̀ nìyẹn ó tún ní ìsẹ̀mí nǹkan téèyàn lè fojú rí torí pé ọkàn ọmọ ènìyàn òun ni máa bàjẹ́ tọkàn ọmọ bá ti bàjẹ́ ọmọ èèyàn náà ti bàjẹ́ nìyẹn ṣùgbọ́n yáyá ní ti tiẹ̀ ọkàn tiẹ̀ ń ni ọkàn tí ń sẹ̀mí ni ọkàn tí ìmánì ń bẹ́ẹ̀ ọkàn ti ń ọkàn tọ́ à ìtẹ́jọ́ ọlọ́run ọba ń so ìsẹ̀mí ìtẹ́jọ́ ọlọ́run ọba ń nínú torí ẹ̀ ni tún fi ń jẹ́ yáyá gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa. wọ́n tún wá ní ìtumọ̀ rẹ̀ náà ni pé ọlọ́run ti wá ṣàlàyé fún bàbá rẹ̀ torí pé yáyá nìyí àwọn bànú Israel àwọn ni wọ́n pa àwọn bànú Israel ìkan nínú àwọn ọba wọn gẹ́gẹ́ bí ìtàn ti wá òun ló ṣe sábàbí pé kí wọ́n lọ pa yáyá nítorí ọ̀rọ̀ tó sọ fún fatiwa tó pàṣẹ fún ó fẹ́ẹ́ fẹ́ ọmọbìnrin kan yáyá dẹ̀ ṣàlàyé fún pé ọmọ eléyìí o kò lẹ́tọ̀ọ́ fún ọ nínú ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run ọba sọ di àrọ́ọ̀mù fún ọ kó o fẹ́ rú ẹ̀ so látara bẹ́ẹ̀ ọwọ́ àwòrán pé lórí pé àfa àbí ànẹ́bí ọlọ́run ọba yìí ó sọ ọ̀rọ̀ ẹ̀sìn fún òun so látara bẹ́ẹ̀ òun ó sì pa sọ̀rọ̀ tó wà mọ̀ṣẹ́wòrò nìyẹn nípa yáyá nípa pípa rẹ̀ àṣẹ ọlọ́run ọba ti wá lọ fílẹ̀ wípé ẹni tí wọ́n bá ti pa sójú ọ̀nà ọlọ́run ọba wàláta sàbánà lẹ́dínà kùtìlú fi sẹ́bílì láì àmọ́ta bálẹ̀ àyà ù. tọ́ba fi lè pa àyàn sójú ọ̀nà ti tọ́lọ́hún ọba ẹni tí wọ́n pa sójú ọ̀nà tọ́lọ́hún ọba yẹn ó jẹ́ ẹni tó ṣe wípé yóò máa ṣẹ̀mí ni kò ní kú tí ó fi dijọ́ gbẹ̀ǹde àlìkíyàmà yóò máa ṣẹ̀mí ni ọlọ́run á sọ ní ya nítorí pé kí o yàmúùtù ṣe ìdànù ó máa kú lẹ́ni tí wọ́n pa nítorí tẹ́ bá ti pààyàn nítorí titọ́ èèyàn máa so ó kọ́ rẹ̀ dìbí jẹ́ yáyá nù ọlọ́run ismu yahya. ìlúra ismu yahya. so ọlọ́run ọba ní ọmọ yóò máa jẹ́ yáyá ọlọ́run ọba pọn yáyá yìí ọlọ́run ọba pọn lé pẹ̀lú pé ó sọ orúkọ ọlọ́run gẹ́gẹ́ ló dá sorúkọ rẹ̀ kọ́lọ́run ó dá sorúkọ èèyàn àpẹẹrẹ lọ́jọ́ fún yàn irú àpẹẹrẹ lọ́wọ́ fànà bíi ó ṣíà fún yáyá níbẹ̀. إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك إن الله يبشرك بكلمة منه بكلمة منه اسمه المسيح عيسى بن مريم náà ọlọ́ọ̀ba nípa ìtúndúnkà fún wa náà ní pé ọlọ́ọ̀ba sọ Isa bínú Mariam ọlọ́run bá ti sọ fún Mariam náà lẹ̀ wípé orúkọ tí ó máa jẹ́ òun nìyẹn so lára àwọn ọlọ́run bá sọ orúkọ wọn lẹ̀ àbọ̀ wàá ka titi ẹ̀ náà òun náà nìyẹn so ọlọ́run bá ṣe ní nǹkan àpọ́nlé. ọlọ́run ọba ọ̀sàfi tí ó kọ rẹ̀ pé bàbá rẹ̀ pé tí ó bá ti délé ayé ẹ̀wà ọkọ̀ tó bá dáa kẹ́ ẹ̀ wá fún kò sàfi tiẹ̀ sí ìyá àti bàbá ọlọ́run gẹ́gẹ́ ṣàfitì ẹ̀ sí ọ̀dọ̀ ara rẹ̀ eléyìí àpọ́nlé kan tó ga òun ló jẹ́ fún un náà mú. ọlọ́run ni lámúnájì aliláwù mi kọ́bìlù sàmìyà ọlọ́run ni àwọn ọlọ́run ọba a ṣe fún orúkọ yìí àbí a ṣe fún yáyá mi kọ́bìlù síwájú sẹ̀mìyà ẹnìkan kan ò ti máa jẹ́ orúkọ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ni nọ́mbà one tá kọ́kọ́ fún lóko lórí ayé bí àwọn Banu Israel bí wọ́n ti ní orúkọ tó pọ̀ lọ́ọ́rẹ́rẹ́rẹ́ tó ọlọ́run ọba òun mú kankan ní orúkọ táwọn èèyàn ti ń jẹ́ ọlọ́run wá sàpọ́nlé yáyá pé ìwọ ọlọ́kọ̀ọ̀kan máa jẹ́ ilé ọ. ọlọ́run ọba ni òun ní ọ̀kọ̀ọ̀kan máa jẹ́ orúkọ yẹn tuntun abáníká túmọ̀ rẹ̀ wípé ọlọ́run ọba ò ṣerú àpèjúwe rẹ̀ síwájú àwọn ànábì ọlọ́run ọba tó ju yáyá lọ wọ́n ń bẹ àwọn tó jẹ́ àwọn ànábì Ibrahim Nuhu tí wọ́n wà ní àwọn olùlẹ̀ azmi tí wọ́n jùlọ so ọ̀rọ̀ bẹ́ẹ̀ láti sọ pé ọba ṣẹ̀bí an àti so n tó túmọ̀ sí náà ni pé orúkọ tọ́lọ́run ọba fún yìí ọlọ́run ọba ò sọ ẹnìkankan ní orúkọ yẹn before rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so àpọ́nlé méjì tọ́lọ́mọ bá ṣe fún òun nìyẹn ọlọ́mọ bá kọ́ sára àpọ́nlé méjì tọ́lọ́mọ bá kọ́ sàlàyé fún wa ń bì òun ni pé ọlọ́run ọba gangan takafala sọ òun gangan ló dúró bí tẹ́símì yàtì yìí tó sọ ló kò gbé fún kí ni o ìyá àti bàbá rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ó kọ́ títí ẹ̀ ó jẹ́ orúkọ èyí tó jẹ́ pé ọlọ́run ọba ṣe ní nítorí pé ẹnìkankan ò tí ì jẹ before rí àwọn tá a wá máa wá orúkọ náà lásìkò tá a wà yìí ká máa ṣọ́ra ẹlòmínà àmì pé èmi náà fẹ́ wá orúkọ ò tí ì jẹ rí bá ni ọ̀nà ara òun náà ni pé ẹni tó lòun fẹ́ wórúkọ dẹ́ni ẹ̀ kan ò tí ì jẹ́ so ẹni tí ò bá dẹ̀ ti ní ó máa ṣòro gan tí ẹ̀ bá wá jẹ́ onímọ̀ tó fẹ́ sọ orúkọ kò sọ ọgbọ́n tó fẹ́ dá sí i nínú ọba fún un náà ni ó ṣe kí ni o ni ó ti fa orúkọ yẹn jáde ó gbé ti sọ so ó so àwọn orúkọ tí wọ́n bá ti sọ tá a ti gbọ́ tẹ́tẹ́lẹ̀ òun náà lọ́ máa ń dá a ká sọ. wa máa wá orúkọ káàkiri kò kàn wá orúkọ kan tọ́kọ̀ ma bí wọ́n ti ń pè é so kó kí wọ́n máa pe eléyìí ò dára so eléyìí ò sọ wípé tọ́ba wa mú kan wá tí ó yàtọ̀ sí àwọn orúkọ tó kù wá ní nǹkan pẹ̀lú wá ní kan ṣe pẹ̀lú ọmọ tó bí ọlọ́dẹ̀sọ ló kọ́ dẹ́bí kí ni ẹnì kankan ò tí ì jẹ́ irú ẹ̀ bìfọ́ so àánú ọlọ́run bá lọ́wọ́ bá sí fún un náà. qala rabbi anna yakunu li gulam. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá fẹ́ ṣàlàyé fún wa nípa wípé àwọn ànábì ọlọ́run lẹ́yìn ìgbà tí wọ́n ti ní. Ni ilmul yakin ìmọ̀ ó bẹ lọ́dọ̀ wọn nípa ọlọ́run ṣùgbọ́n nígbà míì wọn a máa fẹ́ ní ainul yakin wọn a máa fẹ́ pé ìwọ ọlọ́run ọba mo fẹ́ kó o fún mi ní ainul yakin anabi Ibrahim alayhi salatu salam ó ti ní ilmul nípa pé gbogbo ẹni tó bá kú pátá yẹn yẹn ọlọ́run gbé e dìde ó wá ni o àìnù lìyẹ kí ọ wá ní ọlọ́run ọba wàá rí mi. ìbẹ̀rẹ̀ ìmọ̀ta. ọlọ́run ọba ní sọ nùsọ́tù bákọ́rọ̀ yìí pé ìwọ ọlọ́run ọba fi hàn mí ìyẹn ni pé àìnù ló fẹ́ kẹ́yìfà tún yìí mọ́ta báwo gángan ni o ti máa ń ṣe kí ni o òkú lẹ́yìn. kọ́lá àlọ́m tó rí. sọ àyà yẹn lọ bá àwọn nǹkan la fẹ́ kà gangan ó ní pé sọ wàá ni olóhùn nígbàgbọ́ lèyẹtùmá iná kọlbì torí pé nǹkan téèyàn bá fojú rí báyìí ó yàtọ̀ ní téèyàn bá fojú rí tó bá ń kọ́ máa ní ẹ̀kọ́ nínú kílásírúùmù tó wá jẹ́ pé ó wá ń sọ nǹkan kan fún tí ò bá fojú rí kinní yẹn kò lè mọ̀ dáadáa kò lè mọ̀ dáadáa nǹkan tí ò bá fojú rí èèyàn lè mọ̀ dáadáa sọ láwọn ìlú míì wọ́n ní ní ilẹ̀ lárúbáwá àwọn tí wọn ò tiẹ̀ ẹnìkan fẹ́ ṣàlàyé fẹ́nìkan pé n ti ń jẹ́ kẹrosíìnì kò mọ bó ti fẹ́ ṣàlàyé fún un torí pé kí ni òun ò mọ̀ pé gangan tó wà ti jẹ́ kerosene torí pé àwọn egun stóòfù kí wọ́n wá da kerosene sínú ẹ̀ kí wọ́n wá máa sáná sí i kí wọ́n wá máa sọ pé àwọn fẹ́ ṣe oúnjẹ so ọ̀nà wo ló ń fẹ́ gbà ṣàlàyé kerosene fún wa ní no woman lift so ìran kan nínú àwọn petrol hmm, so òun kò sọ mọ́tò fẹ́ dá sí i ṣùgbọ́n ọlọ́ba ẹ̀ ẹgbẹ́ kò lè yé dáadáa ṣùgbọ́n tó bá gbé kerosene wá láti Nàìjíríà tó wá fi hàn án so ẹ̀rí pé yóò yé dáadáa àti ẹ̀nẹ́gbẹ̀ gẹ̀ẹ́sìn ni tó wá bù sínú stóòfù tó gbé stóòfù náà lọ tó wá sáná sí ẹ̀rí pé yóò yé yẹ pé àwọn tí wọ́n bá wà ní skul tí wọ́n bá ń kọ́ home economics so wọ́n sọ fún wọn pé kí wọ́n ra nǹkan wá láti ilé kí wọ́n wá ṣe oúnjẹ gangan tòbí lẹ́yìn wọn fẹ́ fi ẹnu sí oúnjẹ rọrùn so téèyàn parí ẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ <laughs> so. <laughs> látara bẹ́ẹ̀ ìmọ̀ ní àìlù yẹ̀kí ìmọ̀ kan ní títún máa ń ràn yàn lọ́wọ́ téèyàn ò bá tí ì ní ó lágbára gan bọ́lá pé gbogbo ọdá àbá ní ìgbà téèyàn bá tó dénú sàárè ẹgbẹ́ ní ẹgbẹ́ sàárè ní sẹ́yìn ẹgbẹ́ dídélé àwọn tó wà ń bẹ̀ ti ní kí ni ọ àìlù yẹ̀kí so sùmọ́ àwọn ẹbí ọlọ́run ọba wọ́n ti wọ́n ń tọ ọlọ́dọ̀ ọlọ́run ọba kọ́ ọlọ́run fún àwọn ní àìlù yẹ̀kí ìyẹn náà ni eléyìí náà ń tọrọ báyìí kébó dẹ́tu pé tó bá fún mi lọ́mọ ó fẹ́ sọ pé kọ́lọ́wọ́n bó ṣe àmì fún òun lọ́wọ́ sọ gangan bí lọ́wọ́ sọ nìyẹn pé kí n ti máa mọ̀ wípé ahán àmì nìyí ti pé tí ó yẹ pé kí n ṣe kí ni ọ pé máa bí ọmọ ó fẹ́ ní ayélu kí ni ọ ayélu yẹ kí so olóbi jẹ́ pé wọ́n wá máa ń béèrè béèrè lọ́wọ́ ọlọ́run kí wọ́n ó lè bá a dé bí kí ni o àìnú lè yẹ kí kí wọ́n lè bá àdébẹ̀ wọ́n béèrè béèrè lọ́wọ́ ọlọ́run kí ló pé wọ́n ń dáwùtò ọlọ́run rárá wọ́n ń wá tọ́lábù ziyadatul ilmi àlékún ìmọ̀ ó nìyẹn tẹ́ ẹ bá ti rí nǹkan báyìí kí wọ́n bá má ti ṣàlàyé rárá yóò ti yéèyàn lọ́wọ́ pé gbogbo àwọn òjá ń ṣe báwọn ọmọ kéékèèké yìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀sẹ̀ àyà nǹkan bẹ́ẹ̀ kó o máa fi yàn báyìí tó bá ti rí báyìí ó ti rí ibu kó o fẹ́ ṣàlàyé láyọ̀nù ọ̀rọ̀ bó ṣàlàyé ẹni kó o ló sọ̀rọ̀ ẹ̀ kó o ló ṣàlàyé rọ̀rọ̀ ọrùn rẹ̀ kó o ló sọ bí orí rẹ̀ ti tóbi tó kó o ló sọ bí o ti máa ṣe bí ti máa bú àbí ìbàdí àti tó sì ti anúnú rẹ̀ báyìí ọmọ ti mọ̀ pé o ti ń bú náà kò sí wàhálà so látara bẹ́ẹ̀. ọ̀la ọ̀bí àná ẹ̀kọ́ ó ní ìwọ ọlọ́wọ́ bá mi àná yakúnú ní gùlámù. báwo ni ọ̀nà wo ló jẹ́ pé ọmọkùnrin fi fẹ́ jẹ́ tèmi pàdé ní ọmọkùnrin ọ̀nà wo ló gbà jẹ́ tèmi kò ọ̀rọ̀ ọlọ́run ọ̀fẹ́ ní àìlù yẹ kí ni náà. tó lè jẹ́ wípé ìṣesí tó ti wà pẹ̀lú ìyàwó mi òun náà ni pé ti di àgàn. ìyàwó mi ti kí ni ó ti di àgàn so alákọ̀ọ́kọ́ nìyẹn pé téèyàn bá ti di àgàn àwọn ènìyàn àwọn ti wò wípé nǹkan tí gbogbo ilmùlẹ̀ ádà òun náà ni wípé ìmọ̀ ádà òun náà ni wípé bẹ́ẹ̀ ti yàgàn yẹn èèyàn ti di ẹni tó ṣe wípé èèyàn ti da obìnrin tó ti dàgbàlagbà kò lè bímọ mọ́ so oní àwọn awò bẹ́ẹ̀ pé ó wá sọ ájà táwọn èèyàn ní. ìyàwó mi ti ya gan tẹ́gbẹ́ gbogbo àwọn ọlọ́dọ̀ àwọn ọmọ ènìyàn nítawọn òpè ń tiwa nìyẹn ṣùgbọ́n ọlọ́dọ̀ ọlọ́wọ́n bá olùmọ̀jẹ̀ bẹ́ẹ̀ níta lè pè lọ́dọ̀ ọmọ èèyàn lópè yẹn náà. Wàkọ́dé bàlágùtù nínú ìkìlá ìtìyà. Wàkọ́dé bàlágùtù ìtìyà ń mínà lè kíbárì òpin ìjágbàlagbà nu òun náà ń pè ní ìtìjà òpin ìjágbàlagbà ọ̀tọ̀ ni kéèyàn pé ó ti dàgbàlagbà àgbàlagbà tún ju kí ni o àgbàlagbà lọ tó yẹ kó jẹ́ pé ó ṣàlàyé pé eégún òun ti ó ti lẹ tán yányán. ọ̀pọ̀lọpọ̀ aláǹtò mi náà kí bàyà kí ṣé ó wá ṣàlàyé tí wọ́n bá lé eégún èèyàn ti ju tán yányán tí ìwo orí èèyàn tí gbogbo ẹ ti ṣe kí ni o tó ti di kí ni o funfun irú arúgbó báyẹn kí ló ti bàlágà ó ti bàlágà ìtìjà bí wọ́n fi lè dìbà èèyàn gánà ó ti di pé àìlè súnmọ́ obìnrin mọ́ ó máa ṣẹlẹ̀ síyàn oníkọ́dí bàlágìtù. èmi náà ti rí sí àsìkò kan tí àyàn máa ń dàgbàlagbà kùjẹ́kùjẹ́ nínú dàgbàlagbà mo ti débẹ̀. Nam. Kọ̀ọ̀lá kẹ́lẹ́rì kẹta ọ̀la ọ̀gbọ́n. Ẹ̀rí Málákù tó wá bá a sọ ọlọ́run ní sọ ọlọ́run ọba òun ló ní kí Málákù máa sọ fún un ó màláìka fi sọ wípé kàdálíkà kọ́ọ́là rọ̀bùkà tẹ́gbọ́n làwọn ayọ̀ bẹ kàdálíkà kúltù ni mo ti sọ nìyẹn ah màláìka ni iṣẹ́ ọ̀rọ̀ tí mo wá jíṣẹ́ fún ọ yìí. kàdálíkà kọ́ọ́là rọ̀bùkà. ní tí mo wá jíṣẹ́ fún ọ yìí kì sọ̀rọ̀ ti tèmi èmi ò lè máa explain kò kàn mí. ìdẹ́gbìmọ̀ ni pé kàdálíkà kọ́ọ́là rọ̀bùkà n tí mo wá sọ yìí òun lọ́lọ́run ọba rẹ̀ sọ bọ́lọ̀ ti ní kí n sọ fún ọ yìí oníkiri òun ni mo sọ fún ọ yìí pé ó bímọ. Kọ̀ọ̀lá kàdá níkà kọ̀ọ̀lá rọ̀bùkà ló wà ayọ̀ ìyá ayé. Ọlọ́run ọba ó ní ń wà àlàyé máa gbọ́ ọbẹ̀ sọ bọ́lá ọba ti sọ gangan ọlọ́run ní uwa àlàyé ayìnà ntí ọbẹ̀ sẹ́wọ̀n ó simple gan ló túmọ̀ sí lọ́wọ́ máa sọ pé dídá wa nígbà tó kọ́kọ́ dá wa tó máa fẹ́ dá wa padà á nù ó tún ti simple jù so kọ́ra ọba ó ní kí obìnrin ó bímọ ó simple lọ́dọ̀ ọlọ́run tó yẹ ti yàgàn ọlọ́run ayinu ọlọ́run nǹkan tó simple ni. tó bọ́lá ọba ló ní bá a ti bímọ ìdá a fi ń bímọ ọlọ́run ló ní gbogbo ẹ̀ kọ́ńtà ẹ̀rọ bẹ́ẹ̀ ni. so lóbi jẹ́ pé ọlọ́run ní ayinu tó bẹ́ẹ̀ ni pé ìdá a fi ń bímọ kọ́ńtà ó sì ní kọ́ máa rí bẹ́ẹ̀ kó sì máa rí bẹ́ẹ̀ ni so ọlọ́run ni ọlọ́run ni kò sọ fún bẹ́ẹ̀ òun náà dẹ̀ ń sọ fún yín pé ọlọ́run ni pé kò wọ́n sọ fún ọ wípé. òun náà ni pé àṣẹ ọlọ́run ọba kàdálíkà ó ti rí báyẹn gẹ́gẹ́ báyẹn torí pé ọlọ́run ọba gangan fún ara rẹ̀ kọ́ làrọ̀ búkà ọlọ́run ọba rẹ̀ ti sọ pé wúwa àlàyé ayé nù alámọ̀rí ìtọ́rọ̀rùn fún mi ni náà. وقد خلقتك من قبل ولم تك شيئا ọlọ́run bá wá fi ara rẹ̀ ó wá fi sàmì fún ọlọ́run ni wà kọ́ di. wà kọ́ di kọ̀ lákìtúkà bí nǹkan bínú ìwọ ọdẹ ọdẹ ọsẹ mi kọ́ ọmọdé ọ ni síwájú wàlám takù ṣẹ́yàn nígbà tí wọ́n gẹ́gẹ́ tó o ti kọ́kọ́ wà lẹ́yìn tí ò jẹ́ kankan ṣé bí wọn náà sí láyé lèmi ọlọ́run ọba ní kí wọn náà padà wá gbélé ayé mo wá ní mo fẹ́ sọ pé kẹ́nìkan wá gbélé ayé ọ̀wá rí pé bóòlù ló fẹ́ pọ́síbù <laughs> ẹ̀rọ náà wọ́n sọ pé wọ́n fẹ́ sọ pé bóòlù ló fẹ́ pọ́síbù وقد خلقتك من قبل ولم تك شيئا. so mo ti dán ọ ní kọ́bìn kó o tó máa wà níbi bí o lè mi ọlọ́run ọba ni mo ti dá ọ pé ó wà so wàhálà ń takùṣe àná nígbà tó ọ jẹ́ nǹkan kan so èmi ọlọ́run mo dán ọ sílé ayé so mo á ní kọ́ ọ máa ṣẹ̀mí ilé ayé tẹ́tẹ́lẹ̀ o ti wà lẹ́gbẹ́ pé kí ni o kò jẹ́ nǹkan kan náà. قال رب اجعل آية wá ọlọ́run ibi tó fẹ́ àráìfì sí gangan òun náà nìyẹn sọ ó ní ìwọ ọlọ́run ọba mi ìjì alìlì ìwọ ọlọ́run mo fẹ́ ní ayélujára yẹ mo fẹ́ máa mọ̀ dájú pé tí nǹkan kan bá ti ṣe mí n tó bá ṣe mí yẹn ni ó jẹ́ kí n mọ̀ wípé ah, n bímọ tó tọ́ kí n kó ń dàtọ̀ ọlọ́run ṣùgbọ́n fẹ́ tún ní àìlè kí ni náà. Kọ́ra àdájúkà àyíra ti kàrí ìmọ̀ ní ẹ̀sàkọ̀lá ṣọ̀rọ̀ wà ní ìsọ̀rí yàrá. Ọlọ́run bá wa ní àmì tá a ṣe fún ọ. òun náà ni wípé. àyàtúkà aláàtúkà lè mọ̀ ní àmì rẹ òun náà ni wípé o ò ní lè máa báwọn èèyàn sọ̀rọ̀ fẹ́ sọ̀rọ̀ báyìí o ò ní báwọn èèyàn sọ̀rọ̀ ṣùgbọ́n bí wọ́n bẹ́ẹ̀ ṣe subhanallah yóò rí ṣe káyọ̀ pé wọ́n bẹ́ẹ̀ ṣe pé yóò rí ṣe ṣùgbọ́n wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ míì kò ní lè rí sọ. <laughs> ọlọ́ni àmì tá a fẹ́ ṣe fún ọ̀nù. ọlọ́ni ọjọ́ mẹ́ta tí ó tẹ̀léra wọn olóléyìn ó fi ṣẹlẹ̀ sí ọ three days sawiyan tó máa tẹ̀léra wọn láàbí jẹ́ kí kíní yẹn ó ṣẹlẹ̀ sí ọ ó fẹ́ máa sọ̀rọ̀ míì ò ní rọ́rọ̀ yẹn sọ. So. قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا ọlọ́run ọba wa ṣàlàyé nínú sọ́tò alimuran aya forty one bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ náà pé kọ́ńlá rọ́bì jẹ́ alìlè aya. ó ní wọn ọlọ́run ọba jẹ́ ìrírí àmì fún mi lámì. قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا أمسا so ọlọ́run wa ní àmì rẹ̀ òun náà ni pé allah tukalima nasa ò ní lè máa jẹ́ ẹni tí ó bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ní sàlásàtà àyà ọlọ́run bá lò ní òkè tiẹ̀. ọlọ́run ọba lo sàlásàlà ya á lè lọ ìyẹn ni pé a máa fi alẹ́ ka ọjọ́ lọ́dọ̀ lárúbáwá alẹ́ mẹ́ta tó túmọ̀ sí náà ní ọjọ́ mẹ́ta tá a bá tún ní ọ̀sán mẹ́ta tó túmọ̀ sí náà ní kí ni ọjọ́ mẹ́ta ọlọ́run bá wá lò lókè pé sàwíyàn ọlọ́run ni ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó tẹ̀léra wọn ọlọ́run ọba wa aṣọ tí ó fi máa sọ̀rọ̀ ń bẹ̀yẹn ọlọ́run aṣọ ní sọ́dọ̀ mi ọlọ́run ni pé ìlà rọ́mùsà ọlọ́run ọba ní in tó lè máa ṣe ní ìṣàrà àmì lókùtọ́ ọmọ àti tẹ́wọ́ bẹ́ẹ̀ gba nǹkan wọ́n bẹ́ẹ̀ béèrè nǹkan ọmọ náwó báyìí lọ́wọ́ máa sọ fáwọn èèyàn láti máa gba nǹkan ṣùgbọ́n kí ló lè máa ṣe. ọlọ́run ọba ti fi ilẹ̀ fún ó wà bẹ́ẹ̀ ọlọ́run wa wà á máa rántí ọlọ́run ọba rẹ yìí tó lè máa ṣe lásán òun náà ni pé ó lè máa ṣe subhanallah máa rántí ọlọ́run ọba rẹ lọ́pọ̀lọpọ̀. ọlọ́run ni máa rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ máa ṣe subhanallah ní gbogbo ìgbà kọ́ máa ṣe tìrọ̀lẹ́ kó o máa ṣe tàárọ̀ kó o sì máa ṣe ní gbogbo ìgbà ṣùgbọ́n àwọn àsìkò méjèèjì yẹn òun tún kápá làwọn afáàbí sọ pé àdìkáàrù mùsùlùmí máa ń ṣe àwọn àdúrà kan láàárọ̀ àdìkáàrù àsọ̀bàhíyà pé ká mùsùlùmí ó tún máa ṣe àwọn àdìkáàrù kan láàárọ̀ tálífàjáde bá ti yọ kó gbìyànjú kó ṣe àsìkáàrù yẹn síwájú kóòrùn tó ràn kó ṣe àdúrà yẹn bẹ́ẹ̀ bá ti lágbára mọ́ lèyẹn ti máa ń ṣe kúlú aláwọ mẹ́ta wà ń bẹ́ẹ̀ kúlú awúzá fọlá kúlú awúzá bíi nọ́ọ̀sì mẹ́ta mẹ́ta so bẹ́ẹ̀ bá ti lágbára ẹgbẹ́ ìnùkan ló bá lágbára ó ṣe ó ṣe àtìká ó lè jẹ́ kùránì ló ó lè ṣe la ilaha illallah la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin ó lè ṣe mẹ́wàá ó lè ṣe ọgọ́rùn-ún so àdìkáàrù yẹn téèyàn bá ti jí ṣe láàárọ̀ àbò ni fún yàn bẹ́ẹ̀ náà tó bá ti di àsìkò tẹ́ a bá ti kí asiri tán látẹ̀yìn rẹ̀ lọ sókè a tún lè sàsíkàrù bẹ́ẹ̀ náà so ló fi jẹ́ pé ọlọ́run bá máa ń lo bukuratan wa àsìlá so ọlọ́run ọba ní pé àsìkò méjèèjì yẹn àsìkò tó tún kápá ni tó yẹ pé téèyàn bá fẹ́ rántí ọlọ́run ọba ń bẹ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọba tó bá kí àsùnbà kò ní í kúrò nínú mọ́sálásí yóò máa ṣàṣkáàrù ni títí tí òun fi yọ. ṣàfi àwọn àtúbà ní ìsinmi báyìí ẹ̀gbẹ́ yóò wá tí ó jẹ àti ìpẹ́tẹ́ yìí ó mu èèyàn wà lọ. sọ ànábí wà bẹ́ẹ̀ ni yóò ṣàṣkáàrù títí òun fi yọ. àwọn sọ abáyé kú kálukú ń wá nǹkan tí wọ́n fẹ́ jẹ tí wọ́n fẹ́ mú lọ o. sọ ṣùgbọ́n ìṣọ́ ọlọ́run ọba ń tiẹ̀ ìṣẹ́ tó ọlọ́run ọba gbé fún un ó máa ń lágbára ju iṣẹ́ kí ni o tẹnìkọ̀ọ̀kan wa lọ so sùmọ́nì ní ẹ̀yàn láti wá wálé ayé náà débì kan téèyàn láti wá débì kan kéèyàn náà fi eléyìí náà kún gbèsè ayé ẹ̀ kò tí ì burú jù ẹ̀yàn láti ń débì seventy years kéèyàn tó wá sọ pé òun tún fẹ́ máa sáré káàkiri jalaba káàkiri pé kíní kan kò tún fẹ́ máa wàhálà ká kó bẹ́ẹ̀ kan máa pé tọ́lọ́wọ́n ọba ní wàá ṣe kí ni òun ní ó fèsì kó mọ̀ pé òun ti fèsì àlìkè pé tó bá kú bẹ́ẹ̀ tó bá rí ilé ayé ká máa jẹ́ sèmọ́n ìrọ̀lẹ́ wà seventy seventy five eighty tó ọgbọ́n tó fẹ́ lọ sínú house sẹ́yìn pé wàhálà ti dé gbàdúrà ẹni bẹ́ẹ̀ so kọ́lọ́n kó sànù wa. so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń sọ fún Zakariya wípé àmì rẹ̀ òun náà ni wípé. àyàtúkà àìlà àtúkà yìí náà sàtọ̀lá sàlẹ̀ yàrá òun náà ni pé òun ní lè báwọn èèyàn sọ̀rọ̀ láàrin ọjọ́ mẹ́ta èyí tó pé àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn yóò sì jẹ́ nǹkan lọ́wọ́ pé ó máa tẹ̀léra wọn so ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn yóò jẹ́ nǹkan lọ́wọ́ pé yóò tẹ̀léra wọn o ní lè bá àwọn yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà mú. fàkọ̀rọ̀dà ẹ̀rá kọ́ọ̀mì mi nà lè rọ́ọ̀bẹ̀. fàkàràjà alákàwọ́mì ìmínàlì mìíràn ilé tí ó ti máa ń ṣèjọsìn ó wá jáde kúrò nínú ilé tó jẹ́ pé ó ti máa ń ṣe ìjọsìn ó jáde kúrò nínú ilé tó ti ń ṣe ìjọsìn Gbàdúrà wá jáde kúrò bẹ́ẹ̀ kí ló ṣe ọlọ́ni kí ọ. àwòrán ilé yìí àrùn fa áwọ̀ ilé im ó wa se ìṣàárà. ni aw a aw ilé yẹn ni pé gbogbo àwọn tí wọ́n gba Zakariya ní ànábì ọlọ́run tí wọ́n wá máa ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ́dọ̀ rẹ̀ àwọn ló wá ṣe sí. tí rẹ̀ tó sọ torí pé ó ti sọ́ọ̀lẹ̀ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti sọ fún ọlọ́run ọlọ́run sọ pé àmì ó fún òun òun ni pé òun ò ní lè máa ṣe ju subahana láì nìkan lọ òun ò lè máa rántí ọlọ́run àbí okò ọlọ́run mi náà òun ò lè máa rántí ọlọ́run so tó bá ti wá dì bẹ́ẹ̀ òun ò àfẹ́kẹ́ máa báwọn ṣe subahana láì yẹn torí wípé òun fẹ́ kẹ́ ẹ máa báwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí oore tọ́lọ́run bá ṣe fún òun ṣùgbọ́n oore yẹn kì í ṣoore tòun nìkan oore gbogbo yín pátá náà ni torí pé kí ni o kọ́nà ọmọ yan àròlé ẹ̀rẹ́ fún òun ẹ̀yin náà ni wúlò fún so tọ́lá bá yàn àròlé kan gidi sínú ẹbí kan gbogbo ẹbí yẹn náà ló ṣe kí ni ó ní ó wúlò fún tí wọ́n bá ní àròlé ebú nú ẹbí náà gbogbo ẹbí náà ló ṣe kí ni ó ní jìyà rẹ̀ so olóbi jẹ́ pé ọlọ́run kọ́nà wa yan àmì bí ọlọ́run fún wọn tí ó jẹ́ ànábì tí ó tún jẹ́ pé àwọn ó tún máa gbọ́rọ̀ ọlọ́run látọ̀dọ̀ rẹ̀ oore ńlá ló jẹ́ fún gbogbo àwọn èèyàn zakariya sórí ẹ̀ ló jẹ́ pé zakariya wa sọ ó wá jáde sáwọn èèyàn rẹ̀. ó wá ṣe ìṣàárà sí wọn ó ṣe ìnàka sí wọn ìnàka rẹ̀ ìtumọ̀ tó túmọ̀ sí lọ́wọ́ àbáwá ṣàlàyé fún wa òun náà ní pé ntí mo lẹ́ẹ̀ máa láàárọ̀ tẹ́ẹ̀ máa ní kí ni o nírọ̀lẹ́ àsìkò rẹ̀ ṣe kí ni o ó ti ṣẹlẹ̀ bàdé òkú lè sọ̀rọ̀ kankan mọ́ kò lè sọ̀rọ̀ àjọba ṣe sọ àwọn àlàyé nìkan ni ó lè máa sọ̀rọ̀ lọ́rọ̀ tó lè máa jáde lẹ́nu ẹ̀ wọ́n sọ wọn pé ntí mo lẹ́ẹ̀ máa o. ntí mo lẹ́ẹ̀ máa láàárọ̀ àti nírọ̀lẹ́ ẹ máa bá mi ṣe so eléyìí nìkan ní Zakariya tó sọ fún àwọn èèyàn rẹ̀ náà. yàrá yà kúndé kíta tàbí kó wá. ẹ̀rí ọlọ́run ọba tí bá ti ń ṣàlàyé ìtàn fún wa ìwọ̀nba tá a bá nídìí ń bẹ́ẹ̀ òun náà lọ́lọ́run ọba máa ṣàlàyé fún wa kì í wá ṣe wípé yọ̀ọ́ máa sọ wípé ìgbà tí mo fẹ́ sọ̀rọ̀ yáyá báyìí àti sọ bí ọlọ́run bá ti mú mójísà wá nípa bíbí rẹ̀ ọlọ́run ọba ìwà sẹ́lẹ́gbẹ́ àtún á máa rìpọ́ọ̀tù gbogbo ohun tí yóò jẹ́ pé ó rí i pé eléyìí ànídìí ẹ̀ ọlọ́run bá ti gbà bẹ́ẹ̀ so wọ́n ti bí yáyá pé ànídìí gbogbo pé bó wọ́n ti bí ibo náà bí sí kíní kan gbogbo eléyìí ò kàn wá ànídìí ká lọ́ọ́ máa wá káàkiri pé kí ni àwọn tí wọ́n jẹ́ àwọn alùkìtàbí sọ nípa yáyá ìgbàdá fẹ́ bí màmá rẹ̀ ṣe báyìí ìgè ló wá wá kíní kan ló wá jẹ́ ó wá ṣe báyìí ọlọ́ba dàn pé a nídìí ẹ̀ ọlọ́ba fẹ́ bọ́ sí ibi tí a need pé yáyá o ó ti wá lo ìgbà ọ̀dọ́ ó ti dé stage téèyàn máa lè jẹ́ pé èèyàn máa ń jíṣẹ́ ọlọ́run ọlọ́ba fẹ́ pé òun gangan náà wípé ìwọ yáyá. yàyà yá àkójọ ìkẹta ìbòdì kóyá. ìwé tí ń bẹ ńlẹ̀ẹ́lẹ̀ tó jẹ́ ìwé tí wọ́n ti ń lò bọ̀ látẹ̀yìn wa èyí tó jẹ́ pé ń bẹ ńlẹ̀ẹ́lẹ̀ ọlọ́run ọba wa fẹ́ sọ fún yáyá wípé kó gbá ìwé náà mú. ìwé kíta àbàdì kó wá sọ ìwé tí ń bẹ lẹ́lẹ̀ àwọn kan jẹ́ pé ìwé tọ́lọ́run bá fún gangan pé ìwọ náà o ò jáde bí ọlọ́run ìwé yìí o ìwé rẹ rèé ọlọ́run bá wá fẹ́ sọ fún un pé kí ni kó ṣe pẹ̀lú ìwé náà ọlọ́run ni kúndìlì kìtàbà. ọlọ́run ìwọ yáyá ìwé yìí o mú dání bí kú wà pẹ̀lágbára àwọn àfáà wa ni pé kì í ṣe pé ọlọ́run wa ni pé kó dì mú kó dì mú sísìn bá bọ́lá ọba ti máa ń sọ̀rọ̀ nìyẹn pé kẹ́nìkan ọmọ jàgbà máa lọ́wọ́ kọ́ nǹkan tó máa ń sọ kọ́ nìyẹn tọ́lọ́wọ́n ọba bá ti ń ṣàlàyé wípé kí èèyàn ó di ìwé mú sísìnsìn àwọn àáfàá sọ fún wa wípé nǹkan mẹ́ta tọ́lọ́wọ́n bá ń ṣàlàyé bẹ́ẹ̀ òun náà ni ibùdó àlìfáàdìhì ọlọ́run fẹ́ kọ́ ha gbólóhùn yẹn dáadáa. gbogbo pé àwọn èèyàn náà máa á Kùránì sórí bá fẹ́ kí yáyá kó á gbogbo bá bá fi sínú òwe yẹn kọ́lọ́ kó a sórí abala alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni fáámù màánìhì ọlọ́run ọlọ́run pé gbogbo òtúmọ̀ ti ń bẹ nínú yẹn kó dáadáa kó ronú sí kó ṣe kó gbọ́ ìtumọ̀ tí ń bẹ nínú ẹ̀ yìí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé gbogbo àwọn òfin tí wàá ń bẹ nínú ìwé yẹn pátá yányán tẹ̀tìbí ṣàrà ìhìhì gbogbo òfin tí ń bẹ nínú ìwé yẹn kó lo gbogbo ẹ̀ ìjọba ni pé èèyàn gbàwé mú nìyẹn bí kú wà tí wọn náà bá fẹ́ gbá Kùránì mú pẹ̀lú kú wà òun náà ni pé ó mọ̀ gbìyànjú àti ha nínú ẹ̀ tó akurani wá akùránì gbìyànjú àti mọ̀túmọ̀ rẹ̀ tó o bá mọ̀túmọ̀ rẹ̀ gbìyànjú àti máa lò ó mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìyẹn ló di kurani mú dáadáa pẹ̀lú agbára ọlọ́run bá wa ń sọ fún yáyá. yáyá kúndùn kíta pẹ̀lú ọlọ́run ní kí yáyá kó gbá tí a mú bí kó wà pẹ̀lú agbára ọlọ́run kó gbá ń gbẹ̀lágbára pẹ̀lú bá ti túmọ̀ rẹ̀ fún wa ìkẹ́ bá wọn fa ti túmọ̀ rẹ̀. نعم وآتيناه wa fẹ́ ṣàlàyé fún wa nípa yáyá ọlọ́ọ̀bá ní ká lè bá a mọ ibi tí yáyá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́run ọba ní láti sọ bí yáhùn látọmọ èké náà láti gbé yáyá dìde pẹ̀lú ọlọ́run ọba ò sọ bí tí ọmọ èké yẹn ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n tá a bá wà ní ìṣòṣìṣẹ́ ọlọ́run ọba òun la fi máa ń mọ̀ wípé ọmọ èké tí ó bá bẹ̀rẹ̀ wá òun náà ni ìgbà tọ́mọ bá ti di ọmọ ten years ọmọ ten years tó gbé ìṣòro àwọn ọba ní pé ìgbà tó bá wà ní seven years ẹ máa pa láṣẹ pé kó máa kírun ni yóò máa kọ́kọ́ máa ní ẹ̀kọ́ kínní yẹn sọlá tó bá di ọmọ ten years ó ti tó ká máa ṣe kínní o ká máa bá wí so láti ọmọ kékeré òun ni yáyá ló ti jẹ́ kí ni o ló ti jẹ́ ànábì ọlọ́run ọlọ́run ni wà àtẹ ìnáwùlì ukùnà. ọlọ́run ni àwọn ọlọ́run ọba àti sẹ́lànà bí ọlọ́run láti ọmọ kékeré àti sẹ́lànà bí ọlọ́run obìnrin máa ní ọmọ kékeré tó jẹ́ ànábì ọlọ́run yáyá rẹ̀ pé instant yẹn òun tún lágbára ju yáyá lọ àtòrí ìtẹ́ lọ́lọ́run ti sọ ọ́nà nàbí ọlọ́run àtòrí ìtẹ́ àti ibi tí wọ́n ti tẹ́ sórí ibi tó wà tí wọ́n bí ilẹ̀ báyìí lọ́lọ́run ti pè ní kí ni o ànábí ọlọ́run ètò ọlọ́run ni so ọlọ́run ni àwa fún yín ìgbàdá ń pè ní ukuma òun ni pé ká máa dájọ́ èèyàn ò dẹ̀ ní dájọ́ láéláé ìlà bìkítàbìlà olùgbèjà ayá nìyí gbogbo àwọn ènìyàn tó máa fẹ́ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀dọ̀ ẹ̀ wọ́n ti wá béèrè látọmọ kékeré ni wọ́n ti wá béèrè lọ́wọ́ ẹ̀ sọlọ́bi jẹ́ pé àwọn náà kákọ́ àwọn ọmọ wa kákọ́ wọn ní ẹ̀kọ́ àǹfààní ó wà fún ọmọ tó bá dàgbà àgbà sínú ẹ̀sìn ọlọ́run ọba ó wà nú àwọn tó yẹ pé ọlọ́run ọba máa ṣẹ́ bòjì bò ní ọjọ́ tí ò ní sí bòjì àyàfi bòjì tọ́lọ́hún ọba tí ó máa mú wá òun náà nìkan náà ni ó máa jẹ́ nǹkan tí ó máa wà so òun náà ni ọmọ kékeré nasha'a so rajulun nasha'a fi ibadatillah ọmọ tó dàgbàlagbà sínú ìjọsìn ọlọ́run ọba ara nǹkan tó lọ́run ọba máa ṣe fún ni so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba fún yáyá láti jọmọ kékeré. ọlọ́run ọba fún ní ìmọ̀ adájọ́ torí pé ọlọ́run ọlọ́run fi ń ṣàlàyé pé ẹni tó bá ti fún ní ìmọ̀ adájọ́ ọlọ́run ti fún ní ọgbọ́n nìyẹn ó mú ìpè ó ní òye ó ní ọgbọ́n téèyàn lè fi máa dájọ́ ọlọ́run tuntun á fún ní ìwé ọlọ́run kan tuntun á sọ fún pé ìwé yẹn náà kọ́kọ́ lọ mọ̀ dáadáa tó bá mọ̀ dáadáa ọlọ́run ni àwa fún ni pé ìwọ ọlọ́run máa dájọ́ láàrin àwọn èèyàn ó fún ní ìjànà bíi ọlọ́run bàbá rẹ̀ ọlọ́run fún ní ìjẹ́ nùbúwà nùbúwà ìjánibí ọlọ́run ni bàbá rẹ̀ jẹ́ ṣùgbọ́n lè ní nùbúwà wà rẹ̀ sáàlà ipò rẹ̀ tún ju kí ni o ó ní ju bàbá rẹ̀ lọ ètò ọlọ́run ni tọ́lọ́run ọba máa ń ṣe sọ ọlọ́run ọba ṣe ní ẹni tí ó máa jíṣẹ́ bẹ́ẹ̀ bá sì ti ń jíṣẹ́ òun náà là máa ṣàfitì ìdájọ́ sí ló fi pé ìsìláàmù kò ní pè wá lọ́bì kankan pé tá a bá ń sọ̀rọ̀ pé ìdájọ́ ibi ẹ̀sìn ni ó mọ̀ pè wá lọ kò ní bí a lọ síbi pé àwọn kan lè dájọ́ fún aláyé láéláé pé ẹ ọmọ èèyàn kan gbọ́dọ̀ kóra jọ níbì kan kó láǹfẹ́ dájọ́ fún aláyé Islam ò lè pè wá lọ bẹ̀ láéláé ìyí tí wọ́n máa pè wá sí ni pé ẹni tó wọn bá bá gbé ẹ̀sìn fún tọ́gbọ́n ní kọ́ńtúrò wa nú ẹ̀sìn òun ni kó máa fẹ̀sìn dájọ́ lé wa lórí ẹgbẹ́ gbogbo àwọn ànábí ọlọ́run ọlọ́mọ ń gbé dájọ́ lé lọ́wọ́ pé kí máa dájọ́ fáwọn èèyàn nípa ẹ̀sìn ẹ̀sìn náà dẹ̀ ní gbogbo ilé ayé látọ̀kùtò fi délẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ní a fún ọlọ́ni àfún yáyá ní ìdájọ́ ẹ̀sìn látọmọ kékeré náà. wàhálà ọlọ́ni kí la tún fún un ọlọ́ni àtẹ̀yìnáhùn ànánáhùn mílàdúnná ọlọ́run ọba ní a ní àánú látọ̀dọ̀ àwọn ọlọ́run ànánáhùn mílàdúnná ọlọ́run ni a fún ní àánú látọ̀dọ̀ àwọn ọlọ́run àánú ọlọ́run pọ̀ àánú tó ga oníkéyọ ọlọ́run kọ́lọ́run ṣèyàn lánàá bí ọlọ́run àánú ni kọ́lọ́run ṣèyàn ní òjíṣẹ́ ọlọ́run àánú ni àánú ọlọ́run tó wá pọ̀ gẹ tọ́lọ́run tó wá ṣe fún òun nítorí pé òun ló máa ń jẹ́ tó ṣe wípé ọlọ́run ṣàánú ẹ̀ gan àdìsí tá a fẹ́ kà yìí ó sọ fún wa wípé mamin ahadin min waladi adama kò sínú gbogbo ọmọ bani adama illa wakọ̀dí akọ̀ha gbogbo àwọn tó ṣáájú lọ ni wọ́n kàn sí mistake ìfún àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n ṣáájú lọ ṣàlàyé fún wa pé àwọn àṣìṣe kọ̀ọ̀kan a máa wáyé kò sọ́wọ́n àbànábí ádámà àwọn amọ̀bìkọ̀tì àtẹ̀yìn àbí kó máa gbèrò pé ó àṣìṣe kó má bẹ̀rù àṣìṣe lẹ́yìísá yáyá abúlé zakariya àyàfi yáyá ọmọ zakariya nìkan ìgbẹ́lẹ́ ọba ọlọ́run fi pè ní àsúrọ̀ àdáàbòbò ọlọ́run jọ wánú ẹ̀mí rẹ̀ rí kó fẹ́ ṣàṣìṣe kó dẹ̀ ṣàṣìṣe kankan àánú àtọ̀dọ̀ ọlọ́run ni tọ́lọ́run bá fún mi so àánú àtọ̀dọ̀ ọlọ́run ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kankan òun lọ́lọ́run sì ṣe fún so ètò ọlọ́run nìyẹn nítorí wọ́n bá fẹ́ nìkan kò ní fẹ́ nìkejì so tí wọ́n bá bá fẹ́ nìkan kan ọlọ́run fẹ́ ká yọ ọ́nu sí i ọlọ́run ni wá ànáná ń pè ọlọ́run ni ẹni tá a sàánú ni látọ̀dọ̀ wa ọlọ́run ni a sàánú ẹ̀ dáadáa ọlọ́run tí wọ́n á ní kí ni ọ. wàhálà ń ọlọ́ni wa zakata ọlọ́ni ẹ̀ńtà mọ́mi kúrò ní gbogbo tí ń jẹ́sẹ̀ àmọ́ kúrò níbi ìdọ̀tí àmọ́ kúrò ní gbogbo tí ń jẹ́sẹ̀ àjẹ́ kí ẹ̀rẹ̀ kankan kọ́ tàṣìlá a lè rí àṣìṣe kankan tó yẹ pé ó tàṣìlá ọlọ́ni zakata ní ẹ̀ńtà pé ọmọ tí ò sí aburú kankan fún náà ọlọ́ni wa ní kíni o. Wakana takijan. wàkánà takijan. olùbí tá ti máa dúró náà nìyẹn ọlọ́ni wàkánà takijan ọlọ́ni ànábì ọlọ́run ọba yìí kánà takijan ọlọ́run ọba ní olùbẹ̀rù ọlọ́ni ọlọ́run tó ròyìn ẹ̀ pẹ̀lú tẹ́kọ́á so àwọn ìròyìn ní túbù tọ́lá bá tún fẹ́ ṣàlàyé fún wa sí nípa rẹ̀ so ọlọ́run bá ròyìn ẹ̀ gan-an gbogbo ìròyìn dáadáa olọ́wọ́ bá kó sí ara yáyá tó jẹ́ ànábì ọlọ́run ọlọ́run bá ń sọ àwọn ìròyìn fún wa káwa náà ò lè máa kọ́ṣe rẹ̀ báwa náà bá tiẹ̀ ní ẹ̀ka máa kọ́ṣe rẹ̀ ká máa kọ́ṣe bó làwọn náà ti fẹ́ jẹ́ tí ó jìnnà sí dọ̀tí bó làwọn náà ti fẹ́ jẹ́ tí ó ṣe kí ni o tí ó bẹ̀rù ọlọ́run ọlọmọsẹ ẹjẹ káwa náà ò lè bẹ̀rù Ọlọ́run kọlọ ìta agbẹkọlọ ní oṣù wa láǹfààní subhanaka wa bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.